الحمد لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا لنتكلم على كيفية شكر الله على نعمه علينا ظاهرها وباطنها إنه يحب الشاكرين لذلك قال سبحانه وتعالى في محكام تنزيله في سورة إبراهيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار ومن عناوين هذا الخطبة وهي كيف تكون عبدا شكورا وكذلك جزاء كل الشاكرين وكذلك عقاب كل الذين كفروا بنعم الله الذي من الله على عباده جميعا عباد الله والموحدون إن من سيمة عباده الرحمن أن يعترف نعمة ربه سرا وجهرا وأن يكون من شواغله أو من شواغلهم كيف يكون عبدا شكورا وهل من استطاعتنا أن نؤجد أو أن نؤصي كل نعمة الله علينا كلا لا نستطيع ذلك لذلك قال سبحانه وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وقال تعالى إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد عباد الله وعلى اعترف الإنسان أن الله سبحانه وتعالى من الله أن لله سبحانه وتعالى المن على كل عباده حتى على الحيوان وسائر معلوقاته على كل نعمه لذلك قبل هذه الآية التي ذكرنا آنفا ذكرنا الله تعالى بأنواع بأنواع نعمه علينا مختلفا وركز جانب التي لا يخفى على كل مؤمن أو كافر وصالح أو طالح حتى نقول بالنزال علينا وما ربك بظلام العبيد قال تعالى الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلق لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار عباد الله وشكر نعم الله تعالى من أجل العبادة لله تعالى لذلك من وسائل القرب للأنبياء والمرسلين لربهم لذلك قال نبي الله سليمان بن داود عليهما وعلى نبينا عبد السلام حيث قال تعالى ولقد أعطينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين حتى قال سبحانه وتعالى رب أوزيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأنا عامل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين وجاء في الحصر أن داود عليه السلام ولا نبينا أفضل السلام قال يا رب كيف أشكرك وشكر لك وشكري لك نعمة منك علي فقال الله سبحانه وتعالى الآن شكرتني يا داود أي حين اعترفت التقصير عن أداء الشكر المنعم وهذا الذي فات كثير من عبادنا اليوم حتى كثير منا لما من الله علينا بأنعامه مختلفا والظاهرة وكثيرها لا نستطيع ولا نعرف ولا نعترف كيف نؤدي شكر ربي وهي من عجال العبادة ونسأل الله تعالى أن يجعلنا ممن من الله عليهم من نعمه كثيرة ومن الشاكرين إنه ولي ذلك والقادر عليهم الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى الذي ذات يوم قال لمعاذ بن جبل قال يا معاذ إني أحبك والله إني أحبك فرد عليه معاذ بن جبل يا رسول الله والله إني لأحبك فقال فأخذ رسول الله بيده فقال يا معاذ لا تدعنا قبر كل الصلاة حتى تدعو حتى تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وهذا إن دلت على شيء تدل على نبينا تدل على أن نبينا محمد صلى الله عليه وسلم يعلم أصحابه ويعلم أمة المحمدية صلى الله عليه وسلم كيفية الشكر ونعترف بنعم الله تعالى علينا إنه يحب الشاكرين عباد الله وما أكون سيد الشاكرين وأعظم نعم الله تعالى على الأولين والآخرين الشاكرين كيف هذا وقد قال خالقي سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين أدب الله الحمد لله ọba aláà tó wọnú àánú rẹ̀ tó wọnú kẹ́ tó sẹ́ni àti ínkù dàsìkò yìí òun náà lọ́ba tó jẹ́ wípé ìjọsìn tọ́ sí ní sánmà àti nílẹ̀ tí ó sẹ́lómi tá a máa ń pín ìjọsìn yẹn pẹ̀lú ẹ̀ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ànábọ̀ Muhammad ẹni tí ọba bá dẹ́dà rán kẹra sọ láì yìí láti jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ wọn ni àbálẹ̀jẹ̀nu abẹ̀nú àánú rẹ̀ ọlọ́run má wá kó nínú ẹrú sí ọlọ́run tí ó máa tẹ̀lé lánàá tó ti ṣe ọlọ́run ìkí àtọ̀lọ́ ọlọ́kùnrin bá nàgbà náà ayé ṣe ọlọ́run àkórí ìbánisọ̀rọ̀ wa yóò dá lórí ní àtàwọn orin oníranran tọ́lọ̀ ọba dàda ló ṣe rẹ́rú ẹ̀ lórí ilẹ̀ lẹ́yìn tí ìṣèpá àti nǹkan kan fún mi fi ń ṣe fún wa sẹ́ẹ̀mẹ̀ pé tẹ́yà bá ṣe nǹkan fún yẹn gbà mí a sọ pé kò gbọ́dọ̀ mọ́ ṣe sẹ́ẹ̀mẹ̀ pé mi náà ṣe báyìí fún un ẹjẹ́ ti ra wa kí la ṣe fọ́lọ́ ọba dẹ́ta ṣáájú tẹ́lẹ̀ tí wọ́n fi sọ àwọn onírànràn orí fún wa ẹ̀yìn a gbéyẹ̀wò dáadáa lónìí tá a dùn olórí ẹ̀ díẹ̀ òun ayé alukur'an tọ́lọ̀ sọ́fà nẹ́gbà muhammad láàrin ayé yìí pé wà á ìtàrí dú ní ìmọ̀tàwá ìlàtọ̀sọ̀ à ó ní ká sọ wípé ẹ ka awọn ịdara kà àwọn tí mo ṣe fún yín látọ̀sọ̀ à ẹ lè kátó lè bẹ́ẹ̀ dùgbẹ́ ó wà ní ìnìyàn dábàjọ́ láwọn kẹfà dájúdájú aláìmoore ni wá bẹ́ẹ̀ lajá bóò jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní sọ kankan kó tí ò ọlọ́run ẹlẹ́ẹ̀kejì inú kẹ́yìnfà tẹ̀kùn náà ábìdà ṣèkúrọ̀ èmi àti bọ́ọ̀lù àti máa dúpẹ́ fọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé a máa máa ń béèrè a máa ń ṣèwádìí pé bọ́ọ̀lù àti lè jẹ́rú tí ó jẹ́rú tí ó máa dúpẹ́ fọlọ́run torí ọwọ́ wọn fi máa pọ̀ sí bẹ́ẹ̀ ni táwọn abẹ́rú ẹni tí ó súnmọ́ náà látàrí pàdúpẹ́ fún ẹ̀yẹ́ ń ṣe ọlọ́run inú ẹ̀ka ìkẹta tí ìbánisọ̀rọ̀ wọn ní òun náà láti ní jàzáwó kúlà ṣàkìrí ẹ̀sán owó gẹ́lọ́lọ́mú fún gbogbo ẹrú tó bá jẹ́ ti máa dúpẹ́ fún Wa ọ̀dọ̀ kúlùlẹ̀lẹ̀bí ilẹ̀ kẹfọ̀rù na àmìlá àti báwo nìjìyà kí lọ́wọ́ ń ṣe fún gbogbo ẹni tó sàyè mú rẹ tí dàrá báwo ṣe fún ẹ̀yìn lẹ́yìn tá a fowó tá a lè ṣiṣẹ́ fún ẹ̀yìn ọlọ́run ayé ẹ̀yẹ lọ́kàn ṣoṣo mẹ́nu àwọn àpẹẹrẹ bẹ̀rù gbàgbọ́ òdodo mọ̀ wípé ẹrú ọlọ́run òun náà ní wípé ayẹyẹ àtẹ́rífà bìnrin àmì lọ́ọ̀yà àlẹ́yìn òun yóò máa ju páàkì sẹ́lẹ̀ fún ìdára ọlọ́run lórí ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn dúpẹ́ ọ̀tọ̀ ní kó gbà wípé ọlọ́run ló so orí yẹn fóun la kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ wà mí ìṣàwọ̀ àgẹ́rì yìí tó sì jẹ́ pé nínú tí máa ń ká sí ọlọ́run tòótọ́ ìyẹn ni pé wọn ni pé wọ́n máa ronú gbogbo ìgbà pé ha ah, ọlọ́run ti bẹ lọ́wọ́ àwọn yìí ò sì ní ó ní bẹ́ẹ̀ bá wò ó lánàá bẹ́ẹ̀ wò ó lónìí lọ́lọ́ bẹ́ẹ̀ bá sí bẹ̀ mọ́ táwọn tún débẹ̀ lẹ́yìn yín ẹni ẹ wá máa ka oore tí mo ṣe fún yín á lè kà á tán fún alẹ́ẹ̀kan wípé wà ń tẹ̀ ń bú ká sọ wípé wà ń lọ́dọ̀ àwọn aláàfáà ẹ̀ òkò ká tiẹ̀ káàkiri pé ka ọ̀rọ̀ nǹkan ẹ̀ka láti sùn à ní ìbàtàn wà ìdẹ̀ra ohun ọlọ́run ọba dẹ́ta tó ṣe fún wa ó lè lè kà tán ìyẹn ni pé ìtumọ̀ rẹ̀ anu àdìdà wà náà sì ya ni ìbàtàn wà yà á lẹ́yìn náà kẹ́yìn pọ̀nù àdì ìṣòkèrà le bá àlè mọ̀ la bóòlù àti abẹ́ dúpẹ́ rẹ̀ ìyẹn ni pé borí pé ọba ẹ̀bá mọ̀ pé ọlọ́run ló ṣe léyìí tí máa ti dúpẹ́ ẹ̀kẹ́nu tọ́lọ̀ ṣe fún bẹ́ẹ̀ ni tún máa rí ní ìpè oore tó léyìí ìyẹn ni pé látàárọ̀ rẹ̀ kò ní yẹ kò ní kò tí ó máa ọlọ́run sọ fún tún sọ fún wa ó ní ó dájú ọmọ ènìyàn sí gbogbo ìdádọ́lọ́ ṣe fún wa kàmájá fi tẹ̀sírí ibn kathir wà qala ibn abbas zalika innahu kaffarun lèmi àmì wọ́jọ́ ìdílé àdìrí àdìrí ó ní ọmọ nìyẹn jálá ìmúre sáwọn àdàlátọ́lọ́ ṣe fún wa ó ní wa innahu ala zalika la shahid ó láwọn náà sì gbàgbọ́lá ìmúre ni á torí pé ijọ́ tá a bá sọre tó wà lọ́wọ́ wa nù tó rìn ẹ̀ bọ́ àti tọ́lọ̀ fi sàdánwò fún wa ijọ́ làwọn ọmọ yìí ẹ̀ ijọ́ tí yóò bá rí náà tójú nù ìjọ tó wà rí a ha àtẹ́jàrà lọ́wọ́n ṣe fún ìjọba òun ti ṣe fún yìí ìjọ tí ò bá lè jáde ìjọ tí ó wà tó báwọn pé ẹ ló jòkó ń tàná na ṣètẹ́yìn náà lẹ́ẹ̀ ti ń jòkó láti ẹsẹ̀ sùúrù dé náà ẹ̀dá pẹ̀lú gbàtẹ́kùn ntadi ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n admit in hospital onídìí lọ́jọ́ mẹ́ta ìjọ mẹ́rin yóò sì máa sọ pé ẹ̀dá kan ẹ̀dẹ́ ìlọlé torí tó tọ́lọ̀ ń ṣe fún tí kiri látàrí ìmọ̀ ọdún yẹn kò dú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òun yẹ ẹ̀yẹ ń sin ọlọ́run àti ẹ̀mọ̀ wípé ẹni tó gbogbo orí fún wa Allah wa ta'ala lọ́lọ́run fi sọ àwọn onírànà ó máa rán wa létí ń gbọ́bọ̀ pálá olùgbàgbé ni wá ó wá kọ́kọ́ kí pẹ̀rípẹ̀rí wa ó pè wá lákìrèsí ó pẹ̀dọ̀ fún ọ̀dọ̀ fi àtòró wa ó wá ń pè wá ó ń sọ fún wa nu ara ẹ̀ kó sọ̀rọ̀ yẹn bó ló ṣe wí ó ní wípé ọlọ́run ó wá ń sọ òjò láti sánmà sílẹ̀ ẹyẹ rúṣin ọlọ́run ẹ̀jẹ̀ jáde wá ǹjẹ́ technology of science of today níbi tó dé lónìí ǹjẹ́ àbí ìrẹ́lẹ̀ kan tó sọ bá kóòlù rọ́jò láti sánmà ó ní wà á ń zàlà mí lọ sàmẹ́ ìmọ̀ à ó lè mi mò ń sọ kalẹ̀ omi láti sánmà torí kí ni fa àsọ̀rọ̀ jábí ìmí lọ sàmọ̀rọ̀ ti rí kọ̀lẹ́kùn omi yẹn mi ò wá sọ lásán mi ò ní kó wẹ́ẹ̀tì mo wá bí mú àwọn oníranran àlùmọ́nì ilẹ̀ jáde kí wá lọ́pẹ́ ríd kọlùdà kò fún ká díẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́mọ ọba dọ́là ń bá wa sọ̀rọ̀ ó ló ń yọ rẹ̀ kúò ká má rò pé ń nínú àwọn kẹ̀kẹ́ tó ṣe fún wa ó ó tún tẹ̀wájú ó ní kò tí ì ọlọ́run ní àwọn àwọn ọkọ̀ ojú omi àtọ́bẹ̀ ká dorí omi àwọn ọkọ̀ ojú omi láti lè máa gbé wa rìn lórí omi nítẹ̀síri ẹ̀fìn bá àrìbì amúri ẹ̀ẹ́dẹ́ sàdédé rí o àṣẹ mi ni o mo máa ń sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjọ tí yẹn bá rí ìdí orí omi ní òmìnir pé àtàgbára wa ò ká orí omi wọ́n sàkárà lakum ẹ máa gbọ́ sàkárà lakum ìyẹn ni pé ẹ̀yin nìkan ni mo ṣe é fún mo rọ̀ ọ́ fún yín ní sàkárà lẹ́kùn ànàhàrọ̀ kì í sọ̀rọ̀ lánìkan kódà wa akérèmọdò mo ní ẹ̀mọ ṣe tó wù bẹ́ẹ̀ kí lè bàtà máa ń ṣe pẹ̀lú àwọn akérèmọdò gan ìyẹn làwọn tírì àwọn àwọn omi yẹn àwọn àdáàmú omi tàbá dáàmú rẹ̀ kí láti ṣe àwọn àmọ́ fi tá ẹ̀ bá lè lù ẹ́ bẹ́ẹ̀ lè yàtọ̀ sẹ́jà tẹ̀ ń jẹnu ẹ̀ mo tún ní kẹ́ máa dáàmú ẹ̀ kó jẹ́ source of power fún yín ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ sára lakum shamsa Allah ó ní mo tún rọ òun fún yín torí kíni èmi ni mo rọ̀ ìkápọ̀ ọmọ mi ò ká kó lóun fẹ́ extract power òun fẹ́ extract solar power látara kíni látara òrùkò tó bẹ́ẹ̀ ìyẹn ní pé èmi ni mo rọ̀ ọ́ fún yín wọ́n sọ sábà lákùn sẹ́mùsọ̀ wọ́n kọ́ mọ́ra da ìbẹ́ yìí mo máa ní àti òṣùpá kí wọ́n máa ta chíńjìmìlì síra wọn ìyẹn ní pé tó bá rọrùn oòrùn yóò bá fún twenty four hours kí pé sí o kò láti lórí ìdúró ni torí pé nígbà àlámà ju báyìí wá àṣẹ́sù lè mẹ́kẹ̀dáàrì lè yẹ òun ẹjẹ́ tí òòrùn máa jẹ́ láti tò nǹkan ọjọ́ pé ilẹ̀ ti sú lónìí àti mújọ́ kejì wọn kọ́mọ̀rù lè mẹ́kẹ̀dáàrì tàbí ìdílé àyàrùṣà wọn fẹ́kẹ́ máa lo òṣùpá láti lè máa fi kátó sùn kí la kọ́ lọ́wọ́ ṣe fún wa wọ́n sọ sára alákùnmọ̀ lẹ́yìnlá wà á tẹ́kùn kò lè máa sa àjùmù ó ní mo tún wá ń fún yín àtẹ́kùn mo fún yín ẹ̀kùn ló ń tá àwọn yóò máa sọ fún wa pé àwọn resources kan ti ń bẹ lábẹ́ ẹlẹ̀ táì tí ì lò uranium táì tí ì lò gáàsì ìdáwò láti rí dọ́là tí ń pa wá níwí gáàsì táwọn ará Egypt eh, kan ti lò tí wọn ò tiẹ̀ máa sábẹ́ ń ṣe má tábí ní gbọmátò làwọn àtẹ̀tẹ̀ wọn fi ń dáná bí aláàbìṣe wọn tún wọn lò wá bó ṣe wù wá gáàsì ti ń bẹ́ẹ̀ tó ti jò dànù láì mẹ́yẹ ẹdún ó ń jò dànù ní tí wọn ò ní fẹ́ fi ṣe ìyẹn ní pé a bá mójútó àgbàgbé pàgbé tí pàgbé ń jẹ́ petrol ẹ̀yẹ́rú sí ọlọ́run ní àmì lọ́ gbogbo ìdẹ̀ra yìí sẹ́nu pẹ́lẹ́ yìí láyé pẹ́ẹ́tù fi àmú mi nu wọlé kẹfẹ́ ẹni ó lè ṣèyapa lórí ẹ̀ mú mi nínú yìí kò sí ipò ẹni rí àtẹni ibú náà gbogbo àgbàkọ́ ní nàá tẹ́yà bá lè dúpẹ́ fọ́lọ́run lórí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wàlá ìjọsìn ńlá tó tóbi ní ṣe lọ́lọ́wọ́ bá dẹ́ta fi jẹ́ kó yé pé nínú sẹ́tàwé ànábì ọlọ́mọ fi súnmọ́ lọ́hùn fẹ́ẹ̀mà òun náà ni pé ó sin wọn lẹ́rú tí máa dúpẹ́ fọ́lọ́run torí àsìkò anábì Suleiman alayhi salam àti bàbá rẹ̀ Dawud alayhi ma wa ala nabiyina Abdul Salam nígbà tọ́lọ́run sọ orin fún wọn kílẹ̀ wọ́n kí ni wọ́n sọ́tọ̀ wọ́n àkọ́dẹ̀ àtẹ́yìn dáúdà wọ́n sùlẹ̀mánà ilmá aka fún wọn nímọ̀ ni o wà kọ́ọ́lá àti sùlẹ̀mánà àti dáúdà rẹ̀ ìsàlám kí ni wọ́n wí alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run alẹ́bí fọ́tọ́lá ní alàkẹ́sí èrèmí ìbáàdì á ọlọ́run tó sì dáwọ́ láàrin ó wá dáwọ́ lọ́lá lórí ọ̀pọ̀ náà àwọn ẹrú rẹ̀ sùlẹ̀mánà fún ara rẹ̀ tó wá padà nígbà orí bẹ̀rẹ̀ àtọ́lọ́run ṣe fún kílówí ó ní rọ́bì àwùjí ni ọlọ́wọ́ kọ́mi náà kọ́mi ana àṣùkúrà ní màtáka bọ́ọ̀ ni mo tiẹ̀ ti fẹ́ dúpẹ́ rẹ̀ mo fẹ́ ká dúró díẹ̀ kí ni dúró tó fẹ́ ká dúró lórí ara ẹ̀ ojú mi àti tiẹ̀ ti jòkó pé orí bọ́ọ̀lù ṣe fún bọ́ọ̀ ṣe fẹ́ dúpẹ́ náà <laughs> bẹ́tọ̀ kó bí ẹ̀ ronú pé ọlọ́run sọ mo ń sọ fún yàrá àkàrà àárọ̀ yìí mo ní fẹ́ẹ̀mù yìí pé níjọ́ tí yàrá wọ bàtà tí ò dáa yóò máa rò pé ẹni bàtà ẹ̀jẹ̀ tí wá gbó níjọ́ máa máa rí ìrẹ̀kẹ́ tí ò rẹ́sẹ̀ fi rìn níjọ́ tó mẹ̀fẹ́ ọ̀gbọ́ tí máa máa rí ju bàtà yìí náà ọlọ́run jẹ̀ sí nǹkan jáde. ìyẹn ní wípé àlejò wọn sùn lẹ́gbẹ́ àlẹ́ ìsẹ̀lẹ̀ nígbà tó jókòó tó ronú kí ló ṣe wọn ń bẹ ọlọ́run ajẹ́pẹ́ tó ń bẹ́ pé sáàkùn sọ fún wa bá àbá sì ìdóde kó máa òde ìyàwó pé àbọ̀wá tò wá tó yẹ ètò owó fẹ́rà àìsí ẹ̀rọnú ẹ̀ kéèyàn ó ti ẹ̀jọ̀kọ́ pé mo fẹ́ dúpẹ́ báwọn kan bá tún dúpẹ́ wọ́n tún sọ pẹ́ dú ìyẹn ló pé wọ́n tún ṣe ọmọ ọba dẹ́ta wọ́n ló yá ẹ palẹ́ ọtí rẹ̀ máa mutí ẹ gbà sí mi lọ́rùn ṣe ń dúpẹ́ nù. ìyẹn ti kò tí ì gbà ọpẹ́ tọ́lọ̀ orin tọ́lọ̀ tún wá sí ìdẹ̀ra tó ṣe fẹ́lẹ̀ mi ó fi ń ṣe ọba dẹ́ta ni ó lówó tọ́lọ̀ ń fún mi ń fi ràn lẹ́wọ̀n ni ń gbà tiẹ̀ jẹ́ kí ní í ṣe ọ́

èèyàn gbé ìdẹ̀ra làmẹ́wọ̀ Muhammad jẹ́ fún gbogbo ayé torí pọ́lọ̀ ń ṣe lẹ́rú tí ó kọ́ ọmọ láti dúpẹ́ kò dẹ̀ sí èèyàn kan tó lè dúpẹ́ pọ́lọ̀ ọba tó tó àmẹ́wọ̀ Muhammad bóòlù tẹ̀wé ó ní wà máa arsalnaka illa rahmatan lil alamin mi ò ti torí kẹ̀kẹ́ náà àti láti jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo ayé ajẹ́pẹ́ ìkẹlẹ́ ọlọ́run fún ànábì ṣe fún wa látara wípé ó ràn sí wa láti wá là wá kó omi wàhálà láti tọ́ka wa sí gbogbo ìṣẹ́jú orí ẹ̀yẹ́ ọ̀sìn ọlọ́run torí ìdí eléyìí máa ìdẹ̀ra tọ́lọ́run fún ànábì ṣe àtàwọn orin mẹ́rin tọ́lọ́run níkà tó ṣe fún ànábì Muhammad èyí àtọ́lọ́ ọlọ́run kò máa bá ó sọ orin tí ò ṣe rú ẹ̀fẹ́ yẹn nínú orin tó ṣe fáànù nàbì tí ò ṣe orí àfẹ́yàká ṣáájú tí ó sì ní ṣe fáànù ìsìnbọ̀ lẹ́yìn rẹ̀ kí lórí ẹgbẹ́ mà òun náà ni gùfúránù gbóná òṣìṣì láyé bí ó lẹ́sẹ̀ tọ́ ọ̀sẹ̀ ṣáájú kò sẹ́wó ó wá ní èyí tọ́ ọ̀sẹ̀ ṣáájú àtẹ́kíyó àtẹ̀yí tọ́ ọ̀tí ìṣẹ̀ mo forí ẹ̀jẹ̀ ọ́ ẹ̀gbọ́ àwọn ànábì ọlọ́run tó ṣáájú rẹ̀ tọ́ba ti ṣe kàbáyé fún máa wí ni ìyẹn ni pé tọ́ba ṣe tí ò tí ì kí wọ́n ṣe gẹ́gẹ́ bí kristu nàbí yìí láì Yunus alayhi salam tó bá ṣe tí ò sì yẹ kó ṣe ó máa ń pè lákìyèsí ó sọ fún dáwúdà sá ó sọ fún anabi nuhu alayhi salam níjọ tí ń bi ọmọ rẹ tí ń bi ọmọ rẹ kí ló béèrè má béèrè gbẹ àbí ó sọ fún Yunus ó ní sẹ́mo ti ní okú òun òlu yẹn tó fi kú òní kí ní ṣe yẹn ó ń bá wọn rí kò bá nẹ́bì rí sallallahu alayhi wa sallam máa pe ọlọ́run mo ti forí ẹ̀jẹ̀ anabi ò wáyé mọ́kírun lọ́sàn yóò bá tó jí lóru yóò tó wá kékeré o ó tó wá yan náfìlà ẹ̀sẹ̀ fi wá wú ìyàwó rẹ̀ olólùfẹ́ rẹ̀ jùlọ Aisha ìyọlọ́lọ́ kó máa bá tí ṣe ìyàwó oníbùtùlù aláìmoore tí ó jọkọ rẹ̀ kalẹ̀ lórí òní ṣé ọkùnrin sì lẹ́yìn yìí fẹ́ẹ̀rù bọ́lá sì sọ̀rọ̀ fún yín báyìí ẹ wá sùn jì lọ́tọ̀ ẹ mọ ibi tẹ́tẹ́ yín ti ń là tẹ́lẹ̀ pé torí pé wọ́n ìfẹ́ jẹ́ kọkùnrin ronú oore tọ́lọ̀ ń ṣe fóun pé bàbá wa ọlọ́run dá wa náà lọ́lá ọlọ́run ṣàánú wa bàbá tẹ̀ ní mọ́tò ju méjì lọ bá nígbà ọ̀kan lọ́rọ̀ ṣàánú wa àwa náà sàbí mọ̀tì bá ọ̀kan ní òbí owó ọ̀bá sì dé lórí owó dé lọ́la eléyìí bó ṣe yẹ gómìnà orí nù kí ni àwa ayíṣẹ́ sọ olórí ń ṣe ọlọ́run ah, ah. ọlọ́run ti sàánú rẹ̀ ọlọ́run kí ọ ọlọ́run ti forí ẹ̀sẹ̀rẹ̀ jì ọ́ wàhálà yìí pọ̀ ó ti pọ̀ jù kí lẹ́yìn ìmọ̀ alìmọ̀ ẹni tó jẹ́ olùkọ́ gbogbo ẹ̀dá pátápátá ẹgbẹ́ tó sọ ni ó ní àkùnà fẹ́ẹ̀ni jẹ́rú tí ó dúpẹ́ ni ìyẹn pé anábìtú sọ fún pé ẹ̀dá sì ni mi bá mi náà ṣe jẹ́dá ó wá lóun forí ẹ̀ṣẹ̀ mi dì mí tí ìwà ni dúpẹ́ fọlọ́ mi anabuwa Muhammad kí àtọ̀lọ́lọ́ kó máa bá ó pe muhazu njọ́kọ̀ ọmọ ẹja báyìí ó dẹ̀rẹ̀ muhazu ó wà ní mọ́sálásí ni ó wà fà lọ́wọ́ báyìí ó dẹ̀rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ni a ah, fọwọ́fọwọ́ á bí wàhùnmí ya Rasulullah mo fi bàbá àtìyá mi yá ọ mo fọlọ́ ń búra mo nífẹ̀ẹ́ rẹ̀ òsì ọlọ́run ànábìrin tó bá wá rí bẹ́ẹ̀ tó ká méjì bá mi jọ nífẹ̀ẹ́ ara wa òsì kẹyà mọ́ àt jẹ́ ìtàsọ́lẹ̀ kan fún ẹ lẹ́tàdá ìrẹ̀kúlù làdúbàrà sàlá má fi irun má kú lórí irun kan ìyẹn ní pé tó o bá ti sàtáyà tán má fi kú lórí àtáyà yẹn títí tó fi sàdúrà yìí kí làdúrà tó fẹ́ kọ́ ó ní máa sọ pé àwọn ọmọ ìrẹ́ ọlọ́run àìní ràmílọ́wọ́ aláàzìkìríkà bí ìtẹ̀nà ìrántí rẹ̀ wá kí ni wọ́n ṣùkùríkà tí ìyẹn máa dúpẹ́ wọ́n ó sùn ní ìbáàdàtíkà ràmílọ́wọ́ bí ìṣẹ̀lẹ̀ máa ṣèjọ́ sí dáadáa eléyìí làdúrà sálábà Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ló ń kọ́ máa bá tọ́kọ́ta ní tọ́kọ́ mọ́ àzọ̀ mẹ́jọ́rẹ́ lẹ́ẹ̀kejì bákan náà anábọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá nígbà tí ó sọ pé gbogbo oore tọ́lọ̀ ọba dẹ́ta tó bá ṣe fún wa ó ní bòwé ẹsẹ̀ mọ̀ pé ó yẹ ká ṣe ganan láti dúpẹ́ rẹ̀ láti mọ̀ àkọ́kọ́ bá a ti ń dúpẹ́ fọlọ́run ni pé ká kọ́kọ́ mọ talẹ́ni tó ṣèdẹ̀ra fún wa sẹ́dọ̀ báwọn èèyàn mọ̀ sẹ́dọ̀ báwọn ilé ìjọsìn kan wà lónìí báwọn èèyàn ń pè ilé ìjọsìn tí wọ́n ní abẹ́ lọ sí ìdúpẹ́ ìdá eré ìyàkàtọ̀ wá mọ́sálásí rí pé abẹ́ lọ <laughs> torí pé o bùkátà kó o tó mọ́sálásí kó o tó ṣe kí ni o tó ṣe dùpẹ́ láti inú ilé rẹ njó gbàgbọ́nà ló sọ fún ẹ torí ẹ̀ la ní máa ti ń fún ọba yìí kílẹ̀ o wọlé kó wá forí kalẹ̀ o lálùwà láàbò ni kí ni o ìforí kalẹ̀ ìdúpẹ́ àwọn yóò máa ní kílẹ̀ àmọ́ ewì náà máa sọ pé ala ala wí ní forí kalẹ̀ náà wí ẹ̀yẹ́ ń sin ọlọ́run anábọ̀ Muhammad kìkẹ́ àtọ̀ lọ́wọ́ kó bàbá torí àsìkò ó ní bọ́lọ̀ ń bá sóore fún yẹn látàárọ̀ tí ò ṣe ewé ẹ̀fẹ́ dákẹ́rí tó bá ilé wí gbọ́nà yìí gbogbo ìjàlá tọ́lọ̀ ń ṣe fún ọlọ́run ti kí ni yóò gbọ́ pẹ̀lú lọ́wọ́ rẹ̀ ó ní orí ẹ̀yẹ ìbá ọwọ́ àbàjẹ́ kan wà ní kan kí ló tó ní ká ṣe ìyẹn ní pé ká sọ pé Allahumma ìrẹ́ ọlọ́run máa àgbà bí mẹ́lẹ̀ mẹ́tì gbogbo tó kẹ̀mí nù dẹ̀ra mi ní ìmẹ̀tì lẹ́tọ̀dọ̀ rẹ áfi áhàdí mi nìkan kíkà àbọ̀ gbẹgbọ̀dọ̀ kánú àwọn ẹrú rẹ fàmíǹkà wá dáká kò sẹ́ni ó tó ṣe ìwọ nìkan ṣoṣo ni falakal hamdu wàlúkìlẹ̀ wàlakal hamdu wàlakal ṣukur ìrẹ́ nìkan lọ́pẹ́ àti yìí ṣe sẹ́ẹ̀mọ̀ pé alhamdulillah lóní allah wà ṣúkúrù àmà ṣe ṣúkúrù fún yàn láì bí sọ́kúrò abájá dúpẹ́ bá fẹ́ ẹjọ́ pé ṣúkúrù àlèlá <laughs> kì í sábà wá bọ́ọ̀lù ti máa wá o alhamdulillah torí pé kẹ́lìmọ́tì alhamdu aṣìmọ̀lú mìíràn ṣúkúrù ó fẹ̀ ó gbáyè ó tóbi ju kẹ́lìmọ́tì ni ó àṣúkúrù lọ ẹ̀yẹ́ òṣìṣẹ́ ọlọ́run eléyìí ń bẹ́ẹ̀ ní ìyẹn ni pé kálukú ọmọ rò pé ìdára tọ́lọ̀ ń ṣe fún mi àní mo fẹ́ dúpẹ́ fẹ́ẹ̀mù pé ìta ọ̀sán látẹ̀kẹ̀ yẹn kí là fi wí nígbà tá a fi ọkàn gbà a wá fi àwọn ṣe kí ni o a fi wí jáde inú ìdára tọ́lọ̀ ń ṣe fún mi àti ẹ̀ náà alẹ́ náà yẹ èyàn máa rò pé alhamdulilayi ọmọ nǹkan mi láre gan gbọmọ mathematics pẹ̀lú ìdára tọ́lọ̀ fi mọ̀mí yẹn èmi náà fẹ́ pọ́ àwọn èèyàn dáàbì kí ló bá ti yẹ o ó fẹ́ ṣe ìṣirọ́pù ó fẹ́ kó lè yẹn mọ ọlọ́run ó tún wá fẹ́ dúpẹ́ rẹ̀ ó wá rò pé tí ìbálẹ̀ fáwọn èèyàn lówó ẹ̀bùn tó wọ́n mú mi èmi náà tẹ́kí ni ó fẹ́ dúpẹ́ rẹ̀ eléyìí ló bí nínú ọmọ ìyá wa kan àwọn ó di ìtọ́ wá láti UK láti last week wọ́n á bẹ̀rẹ̀ láti Monday tó lọ wọ́n wá ti ń kó owó yẹn jọ wọ́n wá sọ fún gbogbo arọ́ọ̀fà àti gbogbo ẹ̀sán gbàgbègbè rẹ̀ wípé àwọn ó ṣètọ́jú ojú ah ó jọni lójú pọ̀ ẹ̀gbọ́ ó dá kéèyàn lè dúpẹ́ fọlọ́run bó wá lè dúpẹ́ fún àtọ́lọ́run lò sábàbí ó yẹ ká dúpẹ́ fún wọn torí pé wọ́n wọ inú ìdára tọ́lọ́run ṣe fún wọn ẹja ti ra wa sẹ́ẹ̀mọ̀ bá mọ̀ wọn ẹ̀kejì ni wípé tí wọn ò bá wá wálé àní táàbì wọn ṣe àkàmà wò ó náà ni wọ́n wá ní ọlọ́run ṣàánú àwọn àwọn kẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú ètò ojú ọlọ́run tó wá dá wọn láre ó gbà wọn lọ́wọ́ sókè dàwọn ẹgbẹ́ àwọn lọ àwọn fẹ́ ṣètùpẹ́ fọlọ́run kí wá ni wọ́n wá ṣe o ọmọ aláwọ̀ wọn máa ṣe ìtọ́ àwọn gbàyẹ̀wò àwọn tó wá ṣètọ́jú ojú wọn ò wá ṣe tó less than eighty èèyàn wọ́n wá ṣe ṣe àbẹ̀kùn lọ́fẹ̀ẹ́ ah! tó bá jẹ́ pé ilé ìjọsìn kan ni wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ ni a ti dẹrú mẹ́rún ojú táwọn kan ti rò ní last week ní nǹkan bíi dèdè àsìkò ní last week tẹ́ ẹ bá sọ fún yẹ̀kan níwọ̀n tí ò rí yẹn ti sọ fún wa ó ní tá sọ fún òun ní pé ayé ti lo ojú òun tẹ́lẹ̀ wọ́n ti di kí ló ó ti ṣe kèfè rí bẹ́ẹ̀ tó ṣe kó mọ̀ ojú tó wọ́n náà lò níjà ìjọ ojú wa lójú tí ó rí rẹ̀ lónìí kí lóò pé yóò ṣe fọ́lọ̀ sẹ́ẹ̀mẹ̀ pé yóò ṣe àdúrà ṣe èèyàn máa kí ló yàrá dùn yóò ṣe kí ni o yóò ṣe àdúrà ṣe pé wọn gbọ́ ọlọ́run o ọlọ́mọdé àṣàdúrà ṣe èèyàn ní pé èétí èèyàn ah, ó tọ́ èèyàn tí wọ́n ti ṣe abẹ fún un kò wá ka àwọn tí wọ́n fún lóògùn kò wá ka àwọn tí wọ́n á gíláàsì máa rí mẹ́lọ fún kò wá ka àwọn tí wọ́n sọ pé wọ́n tí ẹ̀lọ mójútó táàbà nílé fọwọ́ kàn lọ́dún yìí àní ẹ̀lọ máa gbà wòsàn bí báyìí àtàwọn tilé àtàwọn tọ̀hún kí ló yẹ ká ti fún wọn jàre o anábọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ kó máa bá ó ní ìgbà sọ́nà ilé ìkẹ̀mà rúfọ́ fi máa nàlá hadith tẹ́yẹ̀ kan bá ṣe dáadáa fún ọ ó ní kọ̀kẹ́ sí ìwù ìwọ náà ṣe dáadáa fún fàyín lam tẹ́jì ni máa tún kẹfí àwò tá a bá ní ká lọ kánà mọ́ fún wa ìjọba ìwọ wọn fi jànà mọ́ ní UK kí wọ́n lè yẹ ká ṣe fún ọ jàre fakul jazakumullahu khairan ẹ̀yin ẹ̀ka sọ bẹ́ẹ̀ sọ ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sọ̀ lóore àwọn òdúnà tó ń bọ̀ leaning of December àwọn ti North America ń bọ̀ o èmi àti ẹ̀ náà jáwa bira wa lónìí kẹ́yìnfà náà ṣùkúrú ní àmì láàyè àlẹ́ yìí náà bóòlù àti ẹ̀mọ́ dúpẹ́ tọ́lọ̀ fún wa tí ìbájá pẹ́pẹ́ kejì ń sìn tẹ́yà máa ń gun lọ tẹ́yà máa ń náwó kalẹ̀ báyìí ọ̀ àmọ́ ìmí tá ṣe o tí la wàhálà lọ àmọ́ bá rí ẹni tí ń ṣe ẹ̀gbọ́ èyàn rí súnmẹ́kà súnmẹ́kà débi ipa tó rìn káàkiri ọwọ́ bá wa ṣe bàtà tán ọlọ́run ṣàánú wa ọwọ́ bàtà yìí ni ọwọ́ ní tàtí náírà tàtí náírà kíni tàtí náírà kíni twenty naira fún ẹjọ́ Allahu bẹ́ẹ̀ bá yọ fifteen naira tó bá fún ní ìdílé fẹ́ẹ́ ó bá yàgbẹ́ lẹ́nu ni pé tá a bá lọ kìnnì wọ́n máa dáná náà màmá ń tàkì náà látàyè títí kí náà máa ń kó kí ló dé fífi náírà ní ẹ̀sọ́ bọ́lá ìní kan ṣe èdè aláìmórí ọlọ́ntọ́lọ́ ń ṣe fún ìjọ tó bá lọ sí shoprite wọ́n wá ta tòmátò mẹ́ta wọ́n wá ta sínú láìlọ́nù shoprite shoprite ó wà ní three hundred naira òjò ará ẹ̀ka tó ń bá shoprite rí èmi àti ẹjọ́ bàbá dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe fún wa sẹ́ẹ̀mẹ̀fẹ́ ṣúgà five naira làmẹ́bí àti iyọ̀ àwọn àdìlọ àbàtà àwa ní ọ̀yà ẹ̀kọ́ fún abára ẹ̀yà ẹ̀ fún wa àti bàbá náírà wọn ni lọ́sọ̀ sàrà ó tẹ́tẹ́tẹ́ náírà kẹ́yìn pẹ̀lú ṣùkúrù ní àmàlùlá àlẹ́ yìí náà ṣé bá a ṣe máa dúpẹ́ orí bọ́ọ̀lù ṣe fún wa nìyẹn ọlọ́run sọ orí bọ́ọ̀lù yẹn wọ́n tó fọwọ́ bọ̀ báyìí ó ní rárá kọ́yẹ̀ kọ́yẹ̀ àwọn èèyàn mọ egbòogi dáadáa tó tó láǹfààní wọn ò sì kọ́ ọmọ wọn wọn ò sì kọ́ ọ̀rẹ́ wọn sì kú wọn wá ń báyìí torí inú tí ó mọ̀ báyẹ̀ ó ní mọ̀ tá a mọ̀ tá a ṣe kí ni o ká ti àwọn èèyàn táàmù àwọn yóò máa dúpẹ́ wọn àmọ́ fún wa ẹ̀yọ́ náà sọ ọlọ́run níwọ̀n ìjọ méjì sí sìnsìn wọn láwọn oṣù dìgbò kábàbà àgbàgbé o eléyìí tí wọ́n yà lẹ́nu pé rọrùn ní nǹkan bí ọdún méjì sẹ́yìn sí àwọn kan wa wọn wá tó ti yé gọ́ọ̀mẹ̀ntì àwọn tá a yàn tí wọ́n kó wọn wálé lọ́wọ́ ọwọ́ náà wọ́n fi ṣe foundation ó wà ní earth of earth foundation lára àwọn kéèyàn mẹ́ta wá o wọ́n fẹ́ sanwó àwọn ọmọ márùn-ún kan tí wọ́n ń ṣe wáyéèkì nínú owó wa kò dúpẹ́ o wọ́n yìí dúpẹ́ o ẹ gbà o irú bá àbàyà wá sàn yìí ẹjẹ ká bira wa èèlò ló kọ́ sí wọn wọn ní káwọn ò tó dé àwọn ti statistics pé èèyàn sixty làwọn fẹ́ sọ pressure fún àwọn ti wá ro kí ni ó kọ́ sí àwọn kí làwọn ò ní ìdílé òkò àwọn ti wá kó wa àwọn aláìní kan ṣe wọ́n kọ́ wálé lọ́wọ́ ó wá ní òun fẹ́ ká foundation lẹ́lẹ̀ foundation tí ó yẹ tó ló fẹ́ gbé lẹ́lẹ̀ tó ti yé wọ́n ń tẹ̀wá ní kò yẹ kó ló ṣèlú kan ó dá foundation kan lẹ́lẹ̀ sọ lọ́wọ́ ìjọba sì yẹn lẹ́lẹ̀ wọ́n á mú owó àpò tiẹ̀ owó tàpò tiẹ̀ tó ń ṣiṣẹ́ wọ́n máa ń kọ́kọ́ ṣe dáadáa sáwọn èèyàn àmọ́ tó bá ṣe ní ìsìn ẹ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa kí ní ṣe òwe kẹ̀dìgbò fóun ni láìpẹ́ yìí sì sẹ́ẹ̀bẹ̀ tó ń bọ̀ wá dọ̀tún la wọ́n lá dìbò kíni o wọ́n tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa tàn wá ẹ wá já pé wọ́n jọ pé sẹ́rù ti jó ní ní àbọ̀lọ̀ ti ṣe kẹlà ní ìmúnitọ́ eléyìí náà a ti ń ká gbogbo ẹni sọ pé máa lọ ọlọ́run lórí tọ́lọ̀ bá ní o débẹ̀ ìdára tọ́lọ̀ ń ṣe fún ọ yìí báwo ló ó ṣe lò ó ọlọ́run sọ fún àdàbọ̀ Muhammad ó ní wọ́n bẹ́ẹ̀dì sí máa àdá kàlọ́ kí ló fi ó dára àhìrà ó tọ́lọ̀ bá ṣe fún ọ ìwọ náà máa fi wọ́n òun wà látàǹtà nà sí bákà mínàlé mínà dúníyà dáadáa tọ́lọ̀ ṣe fún ọ má gbàgbé dáadáa yẹn ìwọ náà ṣe dáadáa sáwọn èèyàn bọ́lọ̀ ti ṣe dáadáa sí ẹ̀ wọ́n á ń kánà àtàlọ́ lọ́wọ́ alùpàdé sọ fún wa pé fàámà bìnní ìmàtí rọ́bìkà ọlọ́run ti ṣe à náà ni ọlọ́run ti ṣe fún o làyín ṣàkẹ́tùn gbogbo ẹni bá lè dúpẹ́ rẹ̀ pé ajẹ́nulẹ̀ ah, wa lónìí fọlọ́ náà gbé fún wa ìwò náà ti jẹun ọ̀nà bá lè gbàdúgbẹ́ pọ̀ àwọn ìwà kówó pamẹ́ wọ́n kó alùpàdé ni yáàrí fún ní màtàlọ́pìnì yáàrí eh, fún náà ó ní alamtara ó ní òrí ni alẹ́bí na bàdàlù ní màtàlọ́yì kúfùrà àwọn tí wọ́n yí ìdàrà ọlọ́run wọ́n bá ìmọ̀ orí parọ́ rẹ̀ wàhálù kọ̀ọ̀mẹ̀ fún dáàbẹ̀lùbàwà ó fẹ́ káwọn èrò dúpẹ́ fọlọ́run wọ́n fi ìmí ìsàfọ́lọ́ àìmọ́re ìdẹ̀ra wọ́n tún sin ìmí pẹ̀lú ọlọ́run wọ́n ń gbé nǹkan mí pẹ̀lú ọlọ́run ọlọ́run tó ṣe dẹ̀ra fún wa àtẹnu àná rẹ̀mọ́sán alálẹ̀ ìmórí ọlọ́run alámùfẹ́ lánà ọ̀nà ọ̀nà àwọn ìsọ̀rọ̀ afẹ́nu fi àmúrí náà sábẹ̀ àkàdé àbúrò fún súnmọ́ ẹlẹ́kọ̀ọ́ káàkiri kó o mọ̀ yílẹ̀ sọ̀rọ̀ ẹ̀